ìjàpá àti ìyá ẹlẹ́pà. Nígbà láéláé, àwọn èèyàn àti ẹranko ń gbé lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Wọ́n ń sọ èdè kan náà, wọ́n sì ń hùwà bákan náà. Ní ìlú ìjàpá tí à ń pè ní Magunwa, ìyàn mú gidi gan ni. Kò sí nǹkan kan tí ẹnu ń jẹ, kò ságbàdo, kò síṣu, kò sí ère. Láìpẹ́, ìlú ń jóró gbogbo àwọn ẹranko tó ń gbé ní ìlú náà bẹ̀rẹ̀ sí ń kú ní kọ̀ọ̀kan. Ìyàn ń kú, pàápàá àwọn ọmọdé. Ìdààmú dé bá àwọn ẹranko ìlú náà. Wọ́n mú owó lọ́wọ́, wọn kò róúnjẹ rà. Ní ọjọ́ kan, Ìjàpá gbọ́ tí àwọn kan ń sọ̀rọ̀ pé ṣé a máa dúró kí ebi pa wá kú ni? Láti ìlú kejì ni àwọn èèyàn kan ti máa ń ra oúnjẹ. Oúnjẹ pọ̀ ní ìlú kejì tí à ń wí yìí, tí à ń pè ní Ìdàhà. Ọjà ń bẹ̀ máa ń kún àkúnya ní ọjọ́ ọjà. Tí àwa kò bá yọ̀lẹ, a lè rajà ní ọjà yìí, a dẹ̀ lè wá ọjà tà pẹ̀lú. Ìjàpá rẹ́rìn-ín nítorí àjọ̀fẹ́ ni. Ìjẹ ọ̀fẹ́ ti mọ lára. Báwo ló ṣe máa kúrò ní ìlú ẹ̀ láti lọ sí ìlú kejì nígbà tí ó lè tọrọ oúnjẹ ní ìlú rẹ̀? Kò lè lọ wá nǹkan tà níbẹ̀, iṣẹ́ ńlá nìyẹn. Ṣé Ìjàpá máa jẹ́ kí ebi pa òun kú ni? Ìjàpá wá rò nínú ara ẹ̀ pé Báwo ni mo máa rí oúnjẹ ọ̀fẹ́ ní ìlú kejì yìí? Ní boyá, ó ń ronú já ọgbọ́n kan tóun yóò tà, pé òun á lọ sí ọjà náà, dípò pé kóun rajà àbí kóun tajà. Ìjàpá bá gbéra ní àárọ̀ kùtùkùtù ní ọjọ́ ọjà kọ́ọ̀la ó dorí kan ìdáhà ìlú kejì nígbà tó débẹ̀ ó rí ìka ọjà oríṣiríṣi tó wà ń bẹ̀ ó wá ṣàkíyèsí pé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ kú ń bẹ̀ ìjàpá wí pé màá tún padà lọ́la ọjọ́ ọjà tí ọjà mìíràn máa wà ìjàpá sì padà lọ sí ìlú rẹ̀. Ní ọjọ́ kejì, ìjàpá tún gbéra, ó dorí kan ìlú kejì náà. Nígbà tó tún débẹ̀, ó rí ìka ọjà tó wà níbẹ̀ láàárín àwọn ènìyàn tó kún lọ́jà tí ó ge yìí. Ìgbà yìí ló ń ṣàkíyèsí ìyá ẹlẹ́pà tí ìsọ̀rọ̀ ẹ̀ wà ní kọ̀rọ̀ kan níbi àbáwọjà inú ìjàpá dùn ẹ̀pà yíyan jẹ́ oúnjẹ tí ó fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ ojú rẹ̀ sì wo ẹ̀pà tí ìyá ẹlẹ́pà yíyan tà ó bá pinnu pé tí òun kò bá rí oúnjẹ jẹ ní ibòmíràn tàbí ẹni tó lè fún òun lówó òun láti jẹ nínú ẹ̀pà yìí. Ìjàpá wá ń ṣọ́ ìyá ẹlẹ́pà yìí bí ó ṣe ń yọ ẹ̀pà rẹ̀ ní òkèrè tó ń pe olówó ẹ̀pà náà. Ẹlẹ́pà yíyan rèé o, ẹ wá bá mi rà á ń bẹ́ẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ni àwọn èèyàn ti péjọ níwájú ìsọ̀ ìyá ẹlẹ́pà tí wọ́n ń ra ẹ̀pà yíyan yìí. Ìjàpá súnmọ́ ìsọ̀ náà Ó sì wí pé, kò sí ẹ̀pà tó da tó tìrẹ ìyá ẹlẹ́pà. Ó ń ta sánsán sí mi nímú láti òkèèrè. Ìyá ẹlẹ́pà kò kọbi ara sí nǹkan tí ìjàpá ń sọ. Ó sọ fún ìjàpá pé, hmm, ṣé rò pé mo mọ̀ nípa ara ìjàpá? Mo mọ̀ pé o ò ní lè fún ẹ̀pà mi. Àjọ̀fẹ́ ni ẹ́ ìjẹ ọ̀fẹ́ ti mọ́ ẹ lára kúrò níwájú mi jàre. ìjàpá ń bínú rẹpẹtẹ nítorí gbogbo èèyàn tó wà nítòsí ni wọ́n ń gbọ́ gbogbo nǹkan tí ìyá ẹlẹ́pàá ń sọ. ni ìjàpá bá lọ bá òkété ó dẹ̀ sọ fún un pé màá kó ọ̀pọ̀lọpọ̀ èkùrọ́ fún ẹ tó bá lè tètè bá mi gbẹ́ ìsà láti ìdí igi ńlá kan ní ọjà ìdàhà títí dé abẹ́ ìsọ̀ ìyá ẹlẹ́pà kílẹ̀ tó mọ́ gbàgbé pé màá bá ẹ ṣe iṣẹ́ náà dáadáa òkété dá lóhùn inú ẹ̀ dùn nítorí pé òkété fẹ́ràn èkùrọ́ púpọ̀ lóòru ọjọ́ ọjà kọ́ọ̀la ìjàpá bá bora rẹ̀ mọ́ abẹ́ ilẹ̀ nínú ìsà yìí ní ọ̀gọ̀ngàn ìsọ̀ ìyá ẹlẹ́pà ó wá fi ewé dí ojú ihò náà nídìí igi. Bó ti dàárọ̀ ọjọ́ ọjà, ìyá ẹlẹ́pà tẹ́ atẹ́ ẹ̀pà yíyan rẹ̀. Ó sì dáná, ó yan ẹ̀pà tuntun nínú agbada. Ẹ̀pà tútù wà ní ẹ̀gbẹ́ rẹ̀ àti àgbọn nínú omi tútù. Ìyá ẹlẹ́pà bá bẹ̀rẹ̀ sí ń polówó ẹ̀pà náà. Ẹlẹ́pà yíyan rè o, ẹ wá bá mi rà ń bẹ́ẹ̀ gbogbo ọjà ọba kún ẹ̀pà bẹ̀rẹ̀ sí ń ta sánsán ìjàpá bá bẹ̀rẹ̀ sí ń kọrin tó dùn báyìí pé. ẹlẹ́pàá yí ẹlẹ́pàá yí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o kò bá jó lọ bí ọ̀fàmọ́jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. báwo di bàdé ọ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹlẹ́pàá yí ẹlẹ́pàá yí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ hmm, báwo ti gbàdé ọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pàpẹ́ ẹ̀pàpẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pàpẹ́ ẹ̀pàpẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ o. ẹ̀pà pẹ́rẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́pẹ́rẹ́pẹ́ o. bí ìjàpá ti ń kọrin yìí tó dẹ̀ ń lùlù pẹ̀lú ni ohùn ẹ̀ máa ń lọ sókè á sì tún máa lọ sílẹ̀ tó á di orin àràmàdà. Bí ìyá ẹlẹ́pà ti gbọ́ orin yìí tó dùn báyìí nípa ẹ̀pà yíyan ẹ̀, ló bá ju ìbá kan tó fi ń yan ẹ̀pà rẹ̀ sílẹ̀. Kíákíá ló bá mú ijó jó. Ìjàpá tún tẹnu mọ́ orin ẹ̀ náà. Kí ló ṣe ìyá ẹlẹ́pà tó ń jó báyìí? Àwọn èrò ọjà tó gbọ́ orin náà ń sọ láàárín ara wọn. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń wò ó tó ń jó, wọn kàn mọ̀gbà tí àwọn náà ń mú jójó gbogbo ọjà bá dá pátápátá gbogbo àwọn èèyàn yìí ní ọjà yìí jó lọ jìnnà jìnnà àwọn tó ń tajà àti àwọn tó ń rajà láì ronú kan ohun tí wọ́n ń bá wá sí ọjà yìí mọ́ ìjàpá bá ra jáde láti ìsà tó gbà wọ abẹ́ ilẹ̀ ó wọ̀tún ó wòsì ó rí i pé ọjà ti dá ó sì kó gbogbo ẹ̀pà yíyan ìyá ẹlẹ́pà ó wá gba inú igbó sápadà lọ sí Magunwa nítorí pé gbogbo ọjà dápá o ó pinnu pé tí òun bá tún wá ní ọjọ́ ọjà tí ń bọ̀ òun á jí gbogbo nǹkan mìíràn tó à ń bẹ̀ ní ọjà ìdàhá ẹ̀pà yíyan kò tó láti jẹ lójoojúmọ́ màá kó nínú nǹkan wọ̀nyí sínú ìsàmì màá dẹ̀ kó ìyókù lọ sílé. Mo ò ṣàlè máa wá lójoojúmọ́ sọ́jà. Òkètè ṣe dáadáa fún mi o. <laughs> Nígbà tí ìyá ẹlẹ́pà àti àwọn ẹrù ọjà ìdáha ti jójó títí kọjá ọjà tí ó kù díẹ̀ kí wọ́n bára wọn ní ìlú kejì. Ní orin àràmàdà Ìjàpá ká lójú wọn. Wọ́n ń wo ara wọn lójú pẹ̀lú ìtìjú kí là ń ṣe ń bí tàbí nǹkan ń ṣe wá ni nígbà tí wọ́n dé ọjà ni wọ́n ṣì wá mọ ọ̀fọ̀ tí ó ti ṣe ìyá ẹlẹ́pa ìjàpá ti kó gbogbo ẹ̀pà yíyan ẹ̀. kí ló máa wá ṣe báyìí ìyá ẹlẹ́pa tàbí wàá mú ọ̀rẹ́ kan dání ní ọjọ́ ọjà tí ń bọ̀ kó máa ṣọ́ ẹgbẹ́ ẹ kí eléyìí má tún ṣẹlẹ̀ mọ́. àwọn èrò ọjà béèrè lọ́wọ́ ìyá ẹlẹ́pa. Ìyá ẹlẹ́pà sì dúpẹ́ lọ́wọ́ wọn. Ìyá ẹlẹ́pà bá mú ọ̀rẹ́ ẹ̀ gidi kan wá sọ́jà ní ọjọ́ ọjà. Èmi á jókòó màá wò dígbà fún ẹ kó lè má bàá jí ẹ pa ẹ. Ọ̀rẹ́ ẹ̀ wí. Ìyá ẹlẹ́pà tún tẹ àtẹ ẹ̀pà yíyan ẹ̀. Ó sì dáná ó ń yan ẹ̀pà tuntun nínú agbada. Ẹ̀pà tútù wà ní ẹ̀gbẹ́ ẹ̀ àti àgbọn nínú omi tútù. Ìyá ẹlẹ́pà bá bẹ̀rẹ̀ sí yán ẹ̀pà rẹ̀, ó ń polówó ẹ̀pà náà. Ẹlẹ́pà yíyan rèé o, ẹ wá bá mi rà ń bẹ́ẹ̀. Gbogbo ọjà bá tún kún tí ó ń hóge. Ẹ̀pà bẹ̀rẹ̀ sí ń ta sánsán. Ìjàpá bá tún bẹ̀rẹ̀ sí ń kọrin lóyin mọ̀ọ́mọ̀ báyìí pé. ẹlẹ́pàáyí ẹlẹ́pàáyí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. báwo di bàdé ọ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀ pàpẹ́ o pẹ́ o pẹ́ o ẹ̀ pẹ́ù pẹ́ù pẹ́ù pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́ù ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́ù. ẹlẹ́pàá yí ẹlẹ́pàá yí pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́ù. máa jó lọ bí ọ̀yọ́ ilé pẹ́rẹ́ pẹ́rẹ́ pẹ́ù. máa jó lọ bí ọ̀fà mọ̀jọ́. ìwádìí o pèrèpèrèpè o ìpàpẹ́ o ìpàpẹ́ o pèrèpèrèpè o ìpàpẹ́ o ìpàpẹ́ o pèrèpèrèpè o. Ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o, ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o, ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o. bí ìtàtẹ̀yìnwá bí ìjàpá tí ń kọrin yìí ni ohùn ẹ máa lọ sókè á sì tún máa lọ sílẹ̀ tó wá di orin àràmàdà bí ìyá ẹlẹ́pà ti gbọ́ orin yìí tó dùn báyìí nípa ẹ̀pà yíyan ẹ̀ ló bá ju ìgbàka tó fi ń yọ ẹ̀pà rẹ̀ sílẹ̀ kíákíá ló bá tún mú jójó ìjàpá tún tẹnu mọ́ orin ẹ̀ náà ó sì ń lùlù ọ̀rẹ́ ìyá ẹlẹ́pà bá mú jójó àwọn èrò ọjà tọ́gbọ́n orin náà tó sì ń rí ìyá ẹlẹ́pà àti ọ̀rẹ́ ẹ̀ tó ń jó wọn kò mọ ìgbà tí àwọn náà mú jójó gbogbo ọjà bá tún dá pátápátá gbogbo àwọn èèyàn nínú ọjà yìí jó lọ jìnnàjìnnà àwọn tó ń tajà àti àwọn tó ń rajà láì ronú kan ohun tó ń wá bá wá sí ọjà yìí mọ́ Ìjàpá bá tún rá jáde láti ìsà tó gbà wọ abẹ́ ilẹ̀. Ó wọ̀tún, ó wòsì, ó rí pé ọ̀jà ti dá. Ó sì kó oúnjẹ tẹ́rùn. Gbogbo ẹ̀pà yíyan ẹ̀yà ẹlẹ́pà ló kó kókó. Ó wá gba inú igbó sá lọ sí Mágùnwà. Nígbà tí ìyá ẹlẹ́pà àti àwọn èrò ọjà Ìdàhà tún ti jójójó títí kọjá ọjà tó kù díẹ̀ kí wọ́n bá ara wọn ní ìlú kejì ni orin àràmàdà ìjàpá ká lójú wọn wọ́n tún wo ara wọn lójú pẹ̀lú ìtìjú wọ́n sì tún bi ara wọn pé kí à ń ṣe ń bí tàbí ìkọ̀kọ̀ ń ṣe wá ni nígbà tí wọ́n dé ọjà ni wọ́n sì wá mọ òfo tí ó ti ṣe ìyá ẹlẹ́pà àti gbogbo wọn ilé yìí máa ń kọjá àlá nǹkan kan ń ṣẹlẹ̀ ní ọjà yìí kò dẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. wọ́n wá ṣe ìpàdé wọ́n sì ran ikọ̀ láti lọ sọ fún ọba ìlú ìdàhà ohun tó ti ṣẹlẹ̀ náà ó ya ọba lẹ́nu. báwo ni wọ́n ṣe lè sọ pé wọn ò mọ nǹkan tó ń ṣe báwo ni gbogbo ọjà ṣe máa dápà o nítorí gbogbo èèyàn ń bẹ́ẹ̀ ló ti jó lọ jìnnà jìnnà ṣé wọ́n gbọ́ orin olóyìn mọ́mọ́ rí ni ṣèbí obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò ọjà hmm, àwọn obìnrin fẹ́ràn ìjó púpọ̀ ó máa ń kó sí wọn lórí wọ́n dẹ̀ máa ń fẹ́ kíyàn máa wò wọ́n bó ṣe ń jó síbí jó sọ̀hún kábíyèsí àwọn ọkùnrin náà wà láàrin wọn bóyá inú àwọn ọkùnrin yìí tí wọ́n ti wá bí wọ́n ṣe lè súnmọ́ ẹlòmíràn nínú àwọn obìnrin yìí dùn nítorí wọ́n lè jójójó pẹ̀lú wọn. gbogbo ènìyàn bá kú sẹ́rìn wọ̀ ọ̀kan mọ̀ nǹkan tó máa sọ mọ́. kò sí à ń lọ kábọ̀ tó bá di ọjọ́ ọjà tí ń bọ̀ gbogbo àwọn ọdẹ ìlú ó lọ bá wọn ṣọ́ ọjà náà kí o lè ti ń kọrin nípa ìyá ẹlẹ́pàá ẹlẹ́pàá yìí ẹlẹ́pàá yìí má bàá tí ń kó ìyá ẹlẹ́pàá àti àwọn yòókù ní nǹkan mọ́ pípa ni wọ́n máa pa ẹni tí ń kọrin ọba pàṣẹ. ní ọjọ́ ọjà ni gbogbo àwọn ọdẹ bá gbé ìbọn wọn wọ́n lọ dúró káàkiri inú ọjà náà àwọn lọ́kọ́kọ́ débẹ̀ pàápàá bí gbogbo ọjà tún ti kú ní ihò tí ìyá ẹlẹ́pà ti tẹ àtẹ ẹ̀pà yíyan ẹ̀ tí ó da ẹ̀pà sínú àgbàdà lórí iná tí ó bẹ̀rẹ̀ sí í yan ẹ̀pà tí ẹ̀pà bẹ̀rẹ̀ sí í ta sánsán lobìnrin náà tún ń polówó rẹ̀ ẹlẹ́pà yíyan rèé o ẹ wá bá mi rà á ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ìjàpá tó ti sá sínú ìsà yẹn lóòru ló tún bẹ̀rẹ̀ sí í kọrin báyìí pé bí ìyá ẹlẹ́pà àti gbogbo wọn ẹni tó ń rà àti ẹni tó ń tà ti gbọ́ orin náà tí ìyá ẹlẹ́pà ti ju ìgbákọ tó fi ń yan ẹ̀pà sílẹ̀ tó mú jójó ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń jó àwọn ọdẹ tí wọ́n ń gbé ìbọn lé ìjìká wọn jó títí títí láì ronú kan ohun tí wọ́n bá wá sí ọjà mọ́ wọ́n ti gbàgbé pé pípa làwọn fẹ́ pa ẹni tó ń kọrin àràmàdà yìí gbogbo èrò ọjà àti àwọn ọdẹ jó lọ jìnnàjìnnà gbogbo ọjà tún dá páó ìjàpá bá tún ra jáde láti ibi tó gbà wọ abẹ́ ilẹ̀ ó kó oúnjẹ tẹ́rùn ó sá lọ sí ìlú rẹ̀ oríṣiríṣi ọjà tí àwọn ènìyàn ń tà ló kó lọ pátápátá nígbà tí ìyá ẹlẹ́pa àti àwọn ẹrù ọjà ìdáhà ti jójó títí kọjá ọjà tí ó kù díẹ̀ kí wọ́n bára wọn ní ìlú kejì tún ni orin àràmàdà ìjàpá ká lójú wọn wọ́n ń fura pé olè ti tún jà lọ́jà wọ́n dẹ̀ ṣàkíyèsí pé àwọn ọdẹ ìlú tí wọ́n ń wá sọ́jà láti pa ẹni tó ń kọrin wà ní àárín wọn Kí ni gbogbo wa ń ṣe níbí? Ẹ̀yin ọdẹ ìlú tí ẹ wá sọ́jà láti pa ẹni tó ń kọrin kí olè yìí má bàa kó wa ní nǹkan mọ́. Ìbọn yín dà, ó yẹ kójú tì yín. Àwọn ọdẹ wa lọ sọ fún ọba pé olè ti tún jà lọ́jà. Ọba ní pé báwo ni ẹ̀yin ọdẹ ìlú ṣe máa sọ fún mi pé orin tí olè náà ń kan dùn tó bẹ́ẹ̀ gẹ́? tó jẹ́ pé ẹ̀kọ́ mọ̀gbà tí ẹ̀yin pàápàá bẹ̀rẹ̀ sí ń jó lọ jìnnà jìnnà láì ronú kan ohun tí ẹ bá lọ sí ọjà mọ́ títí olè náà fi kó ọjà tẹ̀ ń ṣọ ẹ̀yin wọ̀nyí ẹ ò tilẹ̀ mọ iṣẹ́ yín ń ṣe bóyá ó ti pẹ́ tí ẹ̀yin ọdẹ ti jó Hmm, ṣé nítorí pé ẹ rí àwọn obìnrin púpọ̀ tí wọ́n ń jó láàrin yín ni ẹ fi gbàgbé pé pípa fẹ́ pa olè tó ń kọrin ẹlẹ́pàá yìí ẹlẹ́pàá yìí. àwọn obìnrin wa gbádùn ijó jù wọ́n máa ń jó gan-an wọ́n máa ń jó àjòkára. lẹ́yìn èyí ọba pàṣẹ ìkéde pé ẹnikẹ́ni tó bá lè bá òun mú olè tó ń kọrin náà kí ó jọ̀wọ́ wá sí ààfin wá rí òun gbogbo ènìyàn lóríṣiríṣi yanjú babaláwo oníṣègùn wọ́n wá bá ọba wọ́n ní àwọn yóò ṣìpa wọn láti mú olè náà ó dára mo fara mọ́ ẹ lọ gbìyànjú nígbà tí ọjọ́ ọjà mìíràn bá tún dé gbogbo yín á lọ sí ọjà ẹ sì pe ara yín káàkiri ṣùgbọ́n bí ìtàtẹ̀yìnwá ìjàpá tún bẹ̀rẹ̀ sí ń kọ orin àràmàdà rẹ̀ gbogbo ènìyàn ló tún mú ijó jó wọ́n ń lọ jìnnà réré kúrò ní ọjà ìjàpá tún ràpàlà jáde ó kó oúnjẹ lọ tẹ́rùn ó wá gba inú igbó sàpadà lọ sí ìlú rẹ̀ tayọ̀tayọ̀ ọba bá ránṣẹ́ pé gbogbo àwọn irúnmọlẹ̀ ìlú àwọn ọ̀sán yìí wà níbẹ̀ nígbà tí wọ́n dé iwájú ọba ọba bẹ̀ wọ́n pé lọ́jọ́ ọjà ìjọ mẹ́ta òní ẹ̀ ó bá mi mú olè tó ń kọrin náà. lọ́jọ́ ọjà náà ọ̀sán yìí ẹlẹ́sẹ̀ mẹ́wàá ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ẹlẹ́sẹ̀ mẹ́jọ títí di ẹlẹ́sẹ̀ mẹ́ta wà níbẹ̀ kò sí ọ̀sán yìí ẹlẹ́sẹ̀ méjì rárá ọ̀sán yìí ẹlẹ́sẹ̀ kan ni kò wá níjọ́ náà ṣùgbọ́n ní ọjọ́ ọjà nígbà tí wọ́n ń lọ sí ọjà ìdáhá tí jàpá sì bẹ̀rẹ̀ sí ń kọrin ẹ̀ bí ó ti máa ń kọ́ mímú làwọn náà mú ijójó gbogbo wọn ń jójó wọ́n ń kán lẹ́sẹ̀ gbogbo àwọn èrò ọjà jó lọ títítí ìjàpá sì tún rí ààyè kó oúnjẹ tẹ́rùn ó wá gba inú igbó sá sí ìlú rẹ̀ ní òwúrọ̀ ọjọ́ kejì ọ̀sán yìnyín ẹlẹ́sẹ̀ kan jí lọ sí ààfin ọba ó sọ fún ọba pé kábíyèsí ẹ fọkànbalẹ̀ èmi yóò mú olè àbàmì náà ọ̀sán yìnyín ẹlẹ́sẹ̀ kan ẹsẹ̀ kan ṣoṣo ló ní àwọn ọ̀sán yìí bíi rẹ tí ẹsẹ̀ wọn tó márùn-ún mẹ́fà títí di mẹ́wàá ni wọ́n ti gbìyànjú ṣé wàá fẹ́ fi mí ṣe yẹ̀yẹ́ ni. àkábíyèsí ah, ẹ ṣàfọkànbalẹ̀ máa mú olè náà. kò burú lọ sí ọjà ní ọjọ́ ọjà tí ń bọ̀ kó sì ṣètò àti mú olè náà. lẹ́yìn èyí ọba bẹ̀rẹ̀ sí í ronú ọ̀nà wo ni wọ́n tún lè ṣètò àti mú olè náà. Ìsọ̀ ìyá ẹlẹ́pà wà níbi àbáwọjà níkọ̀rọ̀kan. Màá rán àwọn òṣìṣẹ́ mi méjì lọ sọ́jà pẹ̀lú kí wọ́n lọ rìn káàkiri inú ọjà nítòsí ìsọ̀ ìyá ẹlẹ́pà. Nígbà tí àwọn òṣìṣẹ́ yìí padà dé, wọ́n sọ fún ọba pé ìsá kan ń bẹ̀ láti ìdí igi ńlá kan ní ọjà títí dé abẹ́ ìsọ̀ ìyá ẹlẹ́pà ní ọ̀gọ̀ngàn ìsàn náà ewé púpọ̀ ló bojú ihò tó wà ní ìdí igi àti níbò mìíràn oríṣiríṣi oúnjẹ sì ló kùn inú ìsà yìí ọba fún wọn láṣẹ pé kí àwọn òṣìṣẹ́ yìí náà lọ sọ́jà ní ọjọ́ ọjà tí ń bọ̀ pẹ̀lú kọ́ńdó nígbà tí ó di ọjọ́ ọjà ọ̀sán yìnyín ẹlẹ́sẹ̀ kan mú olùrẹ̀ dání ó sì gbé riri rẹ̀ ó lọ sí ọjà ó lọ lúgan sí etí ìsọ̀ ìyá ẹlẹ́pà ó dá iná àgbẹ̀dẹ ó sì fi olú rẹ̀ bọ iná ó finá mọ títí ó fi pọ́n rẹ̀ kẹsẹ̀ àwọn òṣìṣẹ́ ọba náà mú kọ́ńdó wọn dání wọ́n lọ dúró sí ọ̀gàngàn ìsọ̀ ìyá ẹlẹ́pà níbi tí ewé dí gágá ojú ihò ìsà nídìí igi ńlá náà gbogbo wọn fara pamọ́ dáadáa bẹ̀rẹ̀ sí í yan ẹ̀pà ìyá ẹlẹ́pà polówó ẹ̀pà rẹ wọ́n ń sọ fún ìyá ẹlẹ́pà ìyá ẹlẹ́pà bá tún polówó rẹ̀ báyìí pé ẹlẹ́pà yíyan rèé o ẹ wá bá mi rà á ń bẹ́ẹ̀ sí ta sánsán ìjàpá bá kẹnu bíi tàtẹ̀yìnwá pé. ẹlẹ́pàáyí ẹlẹ́pàáyí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. báwo di bàdé ọ o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù ẹ̀pà. ẹlẹ́pàá yìí ẹlẹ́pàá yìí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀. Hmm, báwo ti gbàdé rọ o pẹrẹpẹrẹpẹ o ẹpàpẹ o ẹpàpẹ o pẹrẹpẹrẹpẹ ẹpàpẹ o ẹpàpẹ o pẹrẹpẹrẹpẹ o. ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o ẹ̀pà pẹ́rẹ́rẹ́ pẹ́rẹ́rẹ́ pẹ́ o. ni ìyá ẹlẹ́pà àti gbogbo èrò ọjà yòókù bá jó lọ jìnnàjìnnà ṣùgbọ́n ọ̀sán yín ẹlẹ́sẹ̀ kan kò lè jó pẹ̀lú ẹsẹ̀ kan kò yẹsẹ̀ níbi tó lúgọ sí nígbà tí ìjàpá tún rọra ara jáde tó rò pé kò sí ẹnì kankan lọ́jà mọ́ bó ti bẹ̀rẹ̀ sí ń kó ẹ̀pà ní ọ̀sán yín ẹlẹ́sẹ̀ kan tákì olú rẹ̀ tó ti pọ́n rẹ̀kẹsẹ̀ ó kì bọ imú ìjàpá àwọn òṣìṣẹ́ ọba náà ti jáde tàwọn ti Kàndó wọ́n bẹ̀rẹ̀ sí ń bá ìjàpá ní Kàndó ìjàpá gbá kígbe pẹ̀lú ìrora ó sì ń bẹ̀bẹ̀ ó ní ẹ jọ̀ọ́ ẹ má pa mí o. báyìí ni ọ̀sán yìí ẹlẹ́sẹ̀ kan bá mú ìjàpá ó sì wí fún un pé ìjàpá mo mú o lónìí àṣé ìwọ ló ti máa ń kó wọn níkọ ní ọjà láti ìjọ́ yìí ó yá ká lọ ó di ilé ọba. ọ̀sányìn ẹlẹ́sẹ̀ kan mú ìjàpá dé iwájú ọba àwọn òṣìṣẹ́ ọba náà tẹ̀lé wọn nígbà tí wọ́n máa fi dé ààfin ọba ìjàpá ti fẹ́ẹ̀ kú pẹ̀lú ìrora níṣó ló ń ké tí gbogbo ara ń ro kò ti lè rìn dáadáa mọ́ nígbà tí ọba rí i pé ìjàpá ni olè tó ń kọrin ẹnu yà á ó ní ìjàpá àṣé ìwọ ló ti máa ń kó wọn ní nǹkan ní ọjà láti ìjọ́ yìí kí ni a ó ti ṣe ọ báyìí ìjàpá kò lè sọ̀rọ̀ dáadáa mọ́. kábíyèsí ẹ jọ̀wọ́ ṣàánú fún mi mi kò ní ṣòro nǹkan tí mo ṣe mọ́ màá máa kọrin màá sì máa lu dùrù mi fún ìdárayá mi kò ní fi orin lé àwọn èrò ọjà àti ẹlòmíràn lọ tí wọ́n máa fi jó lọ jìnnàjìnnà láì ronú kan ohun tí wọ́n bá wá sí ọjà mọ́. ṣé ìwọ rò wípé ìwọ nìkan ni o mọ̀ ọ́ kọrin olóyin mọ́mọ́ àti pé orin náà ló jẹ́ kí àwọn èèyàn jó lọ títítí. ní àfi mi àwọn èèyàn tó ń kọrin olóyin mọ́mọ́ wà tirẹ̀ kò yàtọ̀. Hmm. ó ti pẹ́ tí àwọn èrò ọjà àti ẹlòmíràn ti jó ni. kábíyèsí bí mo ti ṣe ń kọrin olóyinmọmọ pẹ̀lú ìlú mi yàtọ̀ sí ti ẹlòmíràn gbogbo ènìyàn tó bá gbọ́ orin náà máa mú jójó wọ́n máa jó lọ jìnnà jìnnà títí tí wọ́n fi máa gbàgbé ibi tí wọ́n wà ọba kú sẹ́rìn <laughs> kò sórin tó lè dùn tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tó jẹ́ pé àwọn ènìyàn kò ní mọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń jó títí tí jìnnàjìnnà láì ronú kan ohun tí wọ́n ń ṣe màá fún ẹnikẹ́ni tó bá lè kọ orú orin náà ní ọ̀pọ̀lọpọ̀ owó àti oríṣiríṣi nǹkan eléyìí ya gbogbo àwọn ìjòyè ní ààfin ọba lẹ́nu inú wọn kò dùn rárá ọba pàṣẹ pé kí wọ́n lọ ti ìjàpá mọ́lé títí òun ó fi dájọ́ fún nǹkan tó ṣe sí ìyá ẹlẹ́pà àwọn èrò ọjà àwọn ọdẹ àti gbogbo ẹlòmíràn tí wọ́n lọ sí ọjà tí wọ́n ń pín ara wọn káàkiri láti mú olè tó ń kọrin lẹ́yìn èyí ọba gbàgbé nípa ìjàpá pátápátá ó ń bá iṣẹ́ lọ ní ààfin ní ọjọ́ kan tí ẹsẹ̀ gbogbo àwọn ìjòyè pé ní ààfin ọba wọ́n ń gbọ́ orin. ẹlẹ́pàáyí ẹlẹ́pàáyí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. òbájú pera pera pera. pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. báwo pera pera pera. o pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ o. ẹ̀pà pẹ́ù pẹ́ù pẹ́ù ẹ̀pà Pera pera pera. pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pà pẹ́ù pẹ́ù Pera pera pera. ẹlẹ́pàá yí ẹlẹ́pàá yí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀yọ́ ilé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ máa jó lọ bí ọ̀fàmọ̀jọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ báwo ti gbàdé ọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pàpẹ̀ ẹ̀pàpẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀ ẹ̀pàpẹ̀. pẹrẹrẹ pẹrẹrẹ pẹ ẹ̀pà pẹrẹrẹ pẹrẹrẹ pẹ ooo. gbogbo àwọn ìjòyè bẹ̀rẹ̀ sí í jó ọba pàápàá kò mọ̀gbà tí òun náà dìde tó mú jójó pẹ̀lú adé lórí rẹ̀ ó gun ẹṣin rẹ̀ ẹni tó gbé àbọ̀rùn ọba kò mọ̀gbà tóun sọ síbi kan kóun lè gbádùn ijó náà ọba fi ẹṣin rẹ̀ jó títí adé fi ìtakìtì sọnù àwọn ìjòyè rẹ̀ sì tẹ̀lé àwọn náà wà lórí ẹṣin tiwọn ká má fàágùn lọ títí gbogbo wọn mú ijó jó wọ́n jó gan-an wọ́n ń jó àjókára wọ́n ń lọ jìnnà rẹ́rẹ́ nígbà tí èdè dá lójú gbogbo wọn ni wọ́n tó fura pé ìjàpá ló ti ń kọrin aramada rẹ̀ gbogbo àwọn ará ìlú tó ń rí wọn ń kí ọba ní kábíyèsí ojú ti ọba àti àwọn ìjòyè rẹ̀ nígbà tí wọ́n padà sí ààfin ọba ní kí wọ́n lọ mú ìjàpá wá síwájú òun ọba mú ìlérí rẹ̀ ṣẹ ṣùgbọ́n ó sọ fún ìjàpá pé o kò gbọ́dọ̀ dé ìdàhámọ́ láíláí. lai ọba magun wá dẹ̀ máa lé ọ kúrò ní ìlú yẹn nítorí ìwà burúkú tí o hù sí gbogbo èèyàn ní ìdáhà inú ìjàpá dùn ó dúpẹ́ lọ́wọ́ ọba ìdáhà nígbà tí ó padà sí magunwa ó bá lọ ra igbá pẹ̀lú owó tí ọba ìdáhà fún láti fi bo ẹ̀yìn rẹ̀ kó bá máa jòrò lọ́wọ́ ẹnikẹ́ni bí ọ̀sán yìí ẹlẹ́sẹ̀ kan àti àwọn òṣìṣẹ́ ọba ó gbé igbá náà sí ẹ̀yìn rẹ̀ igbá náà dẹ̀lẹ̀ mọ́ ẹ̀yìn rẹ̀ pátápátá ìdí rẹ̀ nìyí tí ìjàpá fi ní igbá lẹ́yìn rẹ̀